láì láì dóńtẹ̀ pẹ̀lú mo kọ́kọ́ kí everybody náà pé everybody káàbọ̀ sí online meet online engineering class tí organize and um, ibi tí mo ti máa kọ́kọ́ fẹ́ kí everybody mọ̀ ni wípé mo máa try to carry everybody along nínú meeting tí à ń ṣe yìí because basically a ní àwọn bíi set bíi mẹ́ta tí wọ́n wà níbí báyìí uh, firstly a ní àwọn set alákọ̀ọ́kọ́ tó jẹ́ wípé. Uh, wọn wọn really fi motherboard ṣiṣẹ́ but at least àwọn yẹn ò pọ̀ ná but wọ́n fẹ́ mọ̀ nípa at least báwo ni motherboard ṣe ń ṣiṣẹ́ a dẹ̀ ní àwọn second set tó jẹ́ wípé àwọn iṣẹ́ tí wọ́n wọn ẹ̀ tí máa ṣiṣẹ́ lórí motherboard wọn ẹ̀ tí máa ṣiṣẹ́ lórí motherboard at least wọ́n mọ̀ nípa motherboard but wọn wọn really máa ṣiṣẹ́ lórí motherboard per bíi a máa normally card level engineering la máa ń pè any engineer to jẹ́ pé iṣẹ́ tí wọ́n kún ṣe ń bí kọ́ ti ṣe advancedly lórí motherboard card level engineer engineering la máa ń level yẹn and àdè láwọn tó ti ń ṣiṣẹ́ lórí bọ́ọ̀dù bíi báyìí náà tẹ́lẹ̀ so àwọn yẹn la máa ń pè ní level engineering reason tí mo fi ń ṣàlàyé báyìí ni pé <clears throat> class eléyìí tí mo fẹ́ ṣe ń sìn màá nídà ti carry um, set mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ nísìnyí màá make sure pé uh, mo carry everybody along so òun ló fà á tí mo fi ń try láti ṣàlàyé um, àwọn kakos ta ní níbí báyìí so láì dóńtẹ̀ a máa a máa wọnú tọ́pìkì tí àtòrí ẹ̀ àtòrí ẹ̀ arrange kíláàsì yìí firstly kí ni aim kíláàsì yìí basically gbogbo àwọn àtàwọn bíbá yìí la ní one or two information or la ní one or two skill lórí motherboard repair but aim class yìí firstly is to um, at least láti láti láti enlightening wa bí motherboard ṣe ń ṣiṣẹ́ láti enlightening wa báwo la ṣe lè approach motherboard fault kò kàn ń ṣe pé kéèyàn kọ́ wàá mú motherboard kákọ̀ máa gamble kákọ̀ máa ṣe hit and try lórí ẹ̀ kéèyàn dẹ̀ tó lè tún motherboard ṣe kéèyàn tó lè tún anything gan ṣe generally ah Nigeria kéèyàn tó lè tún anything ṣe generally sorry wọ́n máa tán jẹ́ very soon kéèyàn tó lè tún anything ṣe. wọ́n ti pa náà wọ́n. <laughs> mo lè pa kámẹ́rà mi for now kéèyàn tó lè tún anything ṣe generally ó máa ó máa need láti understand bí kinní ọ̀hún ṣe ń ṣiṣẹ́ òun ló bí ọ̀rọ̀ ti motherboard náà kéèyàn tó lè sọ pé òun fẹ́ tún motherboard ṣe firstly ó ṣe kókó kí ẹni náà kó understand báwo ni mother body ṣe ń ṣiṣẹ́ ẹ̀yin tẹ́ lọ ti paná wọ́n ti tan náà. up nepa. ok wọ́n ti múná lọ. àwọn náà mi ti mú tùmú kan gbọ́ náà. èèyàn need àti understand báwo ni mother body yẹn ṣe ń ṣiṣẹ́ perfectly kó tó lè kó tó lè wá wò bóyá o báwo la ṣe máa tún un ṣe àlàyé mi yé ìkíní mo fẹ́ kí two hundred ìkíní mo fẹ́ kí everybody understand pé anytime tí a bá ti ń sọ̀rọ̀ motherboard excuse me anytime tí a bá ti ń sọ̀rọ̀ motherboard and actually wọ́n ń communicate ni mo fẹ́ ká máa rí motherboard bíi bíi uh, company tó jẹ́ wípé gbogbo wọn ń ṣiṣẹ́ pọ̀ láti produce nǹkan ẹyọ ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ motherboard ṣe rí tí a bá motherboard e, àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n máa ní èèyàn kan ò kì í jẹ́ àwádé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ motherboard ṣe rí tí a motherboard a ní àwọn oríṣiríṣi ìpele nínú motherboard tó yẹ pé gbogbo wọn ń ṣiṣẹ́ pọ̀ láti achieve aim kan ni so kéèyàn tó lè manipulate ẹ̀ kéèyàn tó lè ṣe anything bẹ́ẹ̀ firstly èèyàn need àti kọ́kọ́ understand báwo ni wọ́n ṣe ń ṣiṣẹ́ mo fẹ́ ká wo àwọn examples díẹ̀ there, yìí jẹ́ kí n cite àwọn example yìí firstly n fẹ́ sketch communication kan síbí báyìí firstly block kan lélẹ̀ another block lélẹ̀ again another block lélẹ̀ and finally another block lélẹ̀ ṣé wa wo àwọn block Yi ó ní bí gbogbo wọn ṣe ń ṣiṣẹ́ firstly mo lè sọ pé this is block A this is block B this is block C and this is block D block A ó lè máa bá block C sọ̀rọ̀ a block B sọ̀rọ̀ block B òun àti block C wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ block C òun àti block D wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ọ̀rọ̀ yẹn dàbí ìgbà tá a bá ní company gẹ́gẹ́ bí mo ṣe sọ ní company a ti mọ̀ pé òkè ọ̀tọ̀ ni àwọn tí wọ́n ń ṣe ike ọ̀tọ̀ ni àwọn tí wọ́n tí wọ́n àwọn tí wọ́n ń ṣe labeling ọ̀tọ̀ ni àwọn tí wọ́n ń ṣe content tó wà nínú ike yẹn so iṣẹ́ tí gbogbo wọn bá ṣe papọ̀ nothing results in one final production so tí delay àbí issue bá ti wà ní section kankan nínú gbogbo ẹ̀ ó máa affect final production wọn so so therefore gbogbo wọn need àti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ as at when due tẹ bá wo communication yìí ní ìsinyìí láàrin a àti b àwọn méjì jọ ń bára wọn sọ̀rọ̀ but láàrin mr b àti mr c àwọn náà bára wọn sọ̀rọ̀ tẹ bá wo láàrin mr a àti c kò sí communication kan láàrin wọn that is even though if there is going to be communication láàrin wọn intermediary ti wà ń bẹ̀ so without this intermediary àwọn méjèèjì ò lè sọ̀rọ̀ so therefore tí problem bá wà pẹ̀lú mr b automatically ó máa affect communication mr a àti mr c torí gbogbo wọn jọ ń ṣe iṣẹ́ pọ̀ ni ìyẹn dúró bẹ́ẹ̀ another diagram tún lélẹ́yìn bíbáyìí tapagbe this is one section another section another section b àti another section bí báyìí n fẹ́ ṣe eléyìí kó wà rotational just like the first one mr a níbí báyìí mr b níbí báyìí mr c níbí báyìí àti mr d níbí báyìí the same communication tó ń lọ ń bíbà òun náà ni communication tó lọ ní alákọ̀ọ́kọ́ but ìyàtọ̀ tó wà ń bíbà yìí ni pé Mr. C ní bíbà yìí bó ṣe ń ó ti ó ti ó ti ń reverse communication yẹn ó ti ń jẹ́ kí communication yẹn kó wà kó wà mọ́ rotational kò dàbí alákọ̀ọ́kọ́ tó yẹ pé ó ń lọ gbọ́rọ́gọ́dọ́ but láàrin nígbà tí gbogbo information yìí bá circulate dé ibà yìí tán ó tún padà tó tún máa lọ bẹ̀rẹ̀ láti A. E so kí ni aim gbogbo communication tí mo yà kalẹ̀ yìí kò ju wípé tá bá ń sọ̀rọ̀ motherboard ó ní bákan tí wọ́n ṣe ń communicate kí wọ́n á fi last diagram kí n fi kí n eléyìí tó fara jọ motherboard dáadáa this final one tẹ́ bá wo communication àwọn eléyìí ní ibi báyìí nǹkan tó ń tra àti sọ fún wa ojú wípé the paramount controller ní ibí báyìí ojú Mr. E lọ kí ló dẹ̀ fà torí tá bá wo communication yìí dáadáa Mr. E tiẹ̀ ó ní access láti bá àwọn tó kù sọ̀rọ̀ of which ó ní access láti bá àwọn tó kù sọ̀rọ̀ of which a kò ní relationship kankan pẹ̀lú b b kò ní relationship kankan pẹ̀lú c but if there is going to be anyone at all ó ní láti kọjá láàrin mr e bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ laptop ṣe rí there is always one determinant láàrin wọn tó tó tó make up pé òkè o nǹkan tó ń jẹ́ laptop rèé in the case of laptop tá bá ní ká fi ibi laptop o i want to take snapshot of this firstly kí ni laptop gangan gangan tá a bá fẹ́ ra mọ́tò àwọn èèyàn máa júwe pé à tó bá fẹ́ ra mọ́tò ẹ́ńjìn gangan lọ́kọ̀ kò mí pé ẹ́ńjìn nìkan ló máa gun orí ẹ̀ ló máa máa wà nǹkan tó ń tà àti sọ ni wípé ẹ́ńjìn ọkọ̀ òun ni key factor tó jẹ́ determinant pé àfi ń pe kínní ní ọkọ̀ mostly gbogbo àwọn sensor every other thing ó wà connected láàrin engine òun lọ́ fi máa sọ pé eh, engine gangan lọkọ̀ so tá a bá ń sọ̀rọ̀ pé kí ni laptop motherboard gangan ni laptop ṣe rí gbogbo àwọn páàtì tó kù wa bíi screen USB mouse keyboard power switch every other thing HDMI VGA gbogbo wọn wọn connect wọn mọ́ motherboard ni so tá a bá wá ń sọ̀rọ̀ motherboard kí ni motherboard gogogogogogogogan fúnra rẹ̀ tá bá ń sọ̀rọ̀ motherboard kí ni motherboard gogogogan fúnra rẹ̀ ibẹ̀ láti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ní as at the beginning nígbà tó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa ṣe motherboard a máa ń ní kinní kan táwọn pè ní generation generation nǹkan tó ń tra àti sọ nínú generation yẹn ò ju wípé ah, wọ́n ti wọ́n ti upgrade one or two things lórí hard drive mi wọ́n ti upgrade one or two things nípa motherboard nǹkan tó ń tra àti jẹ́ kó yé wa nìyẹn tá a bá ti ń sọ̀rọ̀ um, generation generation nínú motherboard so ohun tó bá mú rà ń pé kámẹ́rà mi ò ṣàdúnú wa bọ̀ wá ló ti zoom tí ilé yóò bá ṣiṣẹ́.

mo fẹ́ copy generations yẹn lórí hard drive mi hddh ok yeah. as at the beginning tẹ bá wo sketch yìí dáadáa communication system ni láàrin àwọn motherboard yẹn and nínú sketch yìí kò sí nǹkan méjì tó ń sọ fún wa ju wípé communication tó ń lọ láàrin àwọn component yìí gbogbo wọn jọ ń ṣiṣẹ́ pọ̀ láti achieve aim kan gẹ́gẹ́ bí mo ṣe sọ firstly kí ni à ń pè ní motherboard tí mò ń sọ lẹ́ẹ̀kan tó mú wa wá open nílé ojú wípé ICH yìí gangan òun ni motherboard kí ló dé tó fi jẹ́ òun ni motherboard òun gangan ló fẹ́ lè máa control almost gbogbo activities motherboard òun ló dàbí intermediary nínú sketch tí a kọ́kọ́ yà ní ibi báyìí òun ló dàbí intermediary bíi róòlù Mr E níbí báyìí òun ló ń play role yẹn so tẹ bá nǹkan tó fi jọ pé ó dá dúró bíbá yóò ju wípé bọ́ ṣe bọ́ ṣe design um, bọ́ ṣe design image yìí ni gbogbo àwọn kan tó kù tó kọ sí bíbá yìí bíi USB serial port audio LAN Wi-Fi Bluetooth gbogbo wọn náà lọ ní picture gẹ́gẹ́ bá ṣe lo picture fáwọn ilé so òun ló ń control activities wọn so kí wàá ní communication system tó ń lò kò ju wípé ICH which is the uh, integrated controller hub ó ń communicate pẹ̀lú GMCH tó jẹ́ graphics media controller hub GMCH kẹ̀dẹ̀rẹ̀ the only paramount iṣẹ́ tó fún GMCH ò ju wípé kó wọn àti RAM jọ máa communicate and other work ò ju wípé kó handle gbogbo nǹkan tó bá ti ní ṣe mọ́ pé laptop fẹ́ display information sókè. So, okay èmi làwọn screen HDMI VGA yìí àwọn ló ń pè ní onílù wọn tó ń kíní kan tó ń jó lórí omi onílù wọn wà nísàlẹ̀ odò onílù wọn lélẹ̀ so wọn lè dá ṣiṣẹ́ yàtọ̀ sí okay wọn lè dá ṣiṣẹ́ láì ṣe pé GMCH yìí ó ń ṣiṣẹ́ perfectly so kí ni kókó conversation ti ìbáyọ̀ ojú wípé ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ motherboard first generation ti wọ́n ṣe àwọn technology yẹn wọ́n ń lo ICH ICH yẹn ló jẹ́ paramount key key um, chipset tó wà lórí motherboard later later wọ́n wá fi pé ẹ jẹ́ ká ṣe àwọn new set míì kí ló dé tó dẹ̀ fi ṣe àwọn new set wọ́n ṣe àwọn new set yẹn only because uh, control V is not working. Now I'm going to lock video yìí. I will come back to this one kí n waste time Kini, ni àwọn first set tí wọ́n ṣe òun ni eléyìí tí mo fi wọ̀nyí so later tó wá fi pé àwọn fẹ́ upgrade káwọn ṣe nǹkan tó tún ju eléyìí lọ anytime tó bá ti ń sọ̀rọ̀ pé generation like tó bá ti release newer generation automatically ó máa wà ó máa wà more functional ju previous generation lọ so ní ìsinyìí as at the beginning nígbà tó kọ́ fẹ́ bẹ̀rẹ̀ wọ́n launch ICH ní towards And late fourth generation set that is nígbà tá a okay o a fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe another set o kọ́ tó bẹ̀rẹ̀ ọ̀ndà tí kọ́kọ́ launch èwo náà ọ̀ndà tí kọ́kọ́ launch bíi trial version okay o ẹ jẹ́ ká wo bó ṣe máa rí so òun ló fi jẹ́ pé àwọn kan wà náà tó jẹ́ pé ICH set ni wọ́n bọ̀ wọ́n ń lo PCH but nevertheless first generation náà ṣì ni wọ́n ìyẹn ni àwọn processor tó máa ń ní ojú méjì bíbá a máa ń pè àwọn processor yẹn ní R&D àwọn yẹn máa ń ní ojú méjì if time permit màá sì fi picture ẹ̀ wọ̀nyí. so kí wá ní ìyàtọ̀ ti àwọn eléyìí ìyàtọ̀ wọn ò ju wípé wọ́n ti change communication system wọn bí báyìí wọ́n wá fi pé ẹ já kí a eliminate function gmch ká fi ṣe kí ni ká fi produce more more compact system that system tó máa wà tó máa kéré mọ̀ tó ní jẹ́ pé a máa waste the cost of production láti produce one or two things sórí ẹ̀ bíi uh, cost of material tó máa fi produce section yìí but torí pé wọ́n fẹ́ eliminate iṣẹ́ wọn ìyẹn ò mean wípé laptop ò ní lo ram mọ́ àbí yẹn máa sọ fún wọn wípé okay torí a fẹ́ eliminate iṣẹ́ GMCH o laptop ò ní lo display àbí kò ní lo VGA kò ní lo HDMI so kí la máa ṣe sí yẹn a máa need àti shift functionality and this uh, ram functionality a máa shift ẹ̀ fún processor so ọ̀gbẹ́ni mr professor o iṣẹ́ tiẹ̀ ó tútù lẹ́ẹ̀kan sí ibà pé yàtọ̀ sí pòun process information ó nídà ti máa coordinate activity ram náà followed by display display function ẹ̀ wọ́n á fi pé okay o mr ich o ó nídà ti gba functionality pé laptop fẹ́ display mọ́ gbogbo iṣẹ́ ilé tẹ́lẹ̀ gbogbo list yìí tó ti ní tẹ́lẹ̀ ó nídà ti tún fi mẹ́ta yìí kún so therefore torí pé o ti lékún lágbára sí i a máa nídà ti change orúkọ ẹ̀ òun ló fi wá sọ ní pch ní bíbá yìí àárín yẹn ó ti clear bẹ́ẹ̀ yẹn so time tí wọ́n ṣe pch yẹn àwọn first generation tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní lò tó jẹ́ bí àwọn late late first generation òun ni àwọn processor tí wọ́n ní ojú méjì tí wá familiar mọ̀ R&D la máa ń pè àwọn processor yìí Hmm, ok a máa wà familiar pẹ̀lú ẹ̀ ok òun lélẹ̀ mi báyìí àwọn processor tó ń lo àwọn board tó ń lo processor yìí first generation late first generation àwọn long ń launch towards late first generation so board tó bá ń lo processor yìí tá bá fi second or third generation yìí sí kò ní bá ṣiṣẹ́ torí functionalities wọn kò kò papọ̀ so going back to the initial conversation ní ibi báyìí in the first place tó bẹ̀rẹ̀ sí ní ṣe a máa ń pe kinní kan ní bios bios yìí náà is a very very important section lórí motherboard torí tá bá ń sọ̀rọ̀ motherboard a máa máa sọ̀rọ̀ soft start àti hard start anytime tá bá ti ń sọ̀rọ̀ hard start àti soft start bí ìgbà tá bá ń sọ̀rọ̀ software àti hardware ni system máa kọ́kọ́ fulfill hard start that is èmi ni àwọn nǹkan tó jọmọ́ pé a fẹ́ check eh, voltage o a fẹ́ distribute voltage o àbí a fẹ́ distribute current lẹ́yìn tí ó bá ti fulfill gbogbo functionalities yẹn tán ó ṣẹ̀ máa bẹ̀rẹ̀ soft start so component ọyọ kan tó wà tó major component tó wà responsible fún soft start process òun ni BIOS BIOS dàbí command tí wọ́n ti kọ́ lẹ̀ ni pé ókè o um, um, ok o sọ fún mr a kó ṣe báyìí nígbà tí mr báyìí báyìí bá ti ní voltage báyìí tàbí sọ fún mr igba kó ṣe báyìí báyìí nígbà tó bá ti tẹ power button something like that so òun dàbí set of series of instruction tó ti fún sọ fún display kó wá tẹ́lẹ̀ bá ti ṣe báyìí sọ fún igba kó ṣe gbá tí time bá ti ṣe báyìí so it's a game of uh, programming ní tá bá ń sọ̀rọ̀ BIOS so tá bá ti ń sọ̀rọ̀ pé system fẹ́ soft start BIOS ló wà responsible so BIOS náà dẹ̀ ní series of um, problems tá a trace back sórí ẹ̀ pé due to bios fault nǹkan tó máa result lélẹ̀ so most likely yẹn tó bá di lọ́la ká tó bẹ̀rẹ̀ class ọ̀la màá sáré highlight list yẹn at least bẹ́ẹ̀ bí ten to twelve of them so ní ìsìn nígbà tó ti wá ṣe first one wọ́n ti achieve aim wọn followed by uh, um, second set of generation wọ́n ti achieve aim wọn tẹ́ bá wo ìgbà yà kọ́ late first gen òun làwọn processors tí mo fi hàn yín r hundred bàtà wọn bẹ̀rẹ̀ sí ní ṣe sandy bridge ivy bridge àwọn yẹn ní um, second generation and third generation wọ́n máa ní single glass báyìí tó fi dórí fourth generation tó ń lo pch ṣe rí àwọn fourth generation tó ń lo pch yẹn òun ni àwọn processor tí wọ́n wà ní on board actually àwọn third generation yẹn òun náà ni fourth generation òun náà ni early fourth generation torí early fourth generation yẹn wọ́n fi testron board processor tó kàn tó fẹ́ máa ṣe bí ìgbà tó fi pch testron first, uh, late fourth generation ní àwọn eléyìí so on board processor tó bá ń lo pch fourth generation kakos ni wọ́n wọ́n kàn fi àwọn yẹn testron pé ókè o báwo ni pàfọ́mánsì on board princess ọ̀ṣẹ̀márí but gbogbo ẹ̀ náà wọ́n ń try láti reduce cost of production and in that light wọ́n increase iye tó ń ta system so like i've said earlier on tí generation system bá ti increase automatically functionality ma increase in fact generation is much more important than ká máa wo ṣé core i5 ni ṣé core i7 ni tó bá gbé system of higher generation wá tó bá gbé system of lower generation with core i7 kí system of higher generation jẹ́ bóyá bíi uh, pentium higher, higher chance wà pé ó máa fast ju seven gen yẹn lọ because performance of that ah uh, sorry core i7 yẹn because that performance of higher generation ó máa manifest over lower generation regardless of the processor so basically gan ó fẹ́ very very paramount tó yẹ pé generation is the first key to tún máa determine performance system so lẹ́yìn tó ti wá testron pé òkè o bó ṣe máa rí leléyìí wọ́n wá launch the the the final one which is the um, SoC a máa ń pè ní onboard processor ètò orílẹ̀ ìfẹ́ achieve lélẹ̀ kó tó kọ́kọ́ testron fourth generation tó ń lo PCH tó jẹ́ onboard eléyìí this PCH function this PCH function then lo pen eléyìí. this pch function this part of the board pch ẹ̀ lélẹ́yìí and eléyìí dẹ̀ jẹ́ cpu bóyá jẹ́ nìyẹn so òun náà ṣe ni pch but the point is wọ́n ti lẹ pch ẹ̀ mọ́ cpu and the main key here is ti a bá check value eléyìí tá a check value coil to supply bíbáyìí to bá ń read the okay let me say like this tí chip yìí bá ṣì wà alive hundred percent bọ́ọ̀dì yẹn máa ṣiṣẹ́ but tí chip yìí bá ti dead hundred percent kò sọ̀rọ̀ lórí bọ́ọ̀dì yẹn mọ́ because this is the only chip tó wà lórí bọ́ọ̀dì yẹn and in this case chip yìí àti io nìkan lọ́jọ́ máa máa communicate communication wọn ojú mo fún ẹ ní input ó fún mi ní return mo fún ẹ ní input ó fún mi ní return like eléyìí a máa mú information wá so wọn àti eléyìí nìkan lọ́kọ̀jọ́ máa máa communicate every other function tó fi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó máa wà connected mọ́ ibi báyìí so àárín yẹn yé mo wà tí mo rí kámẹ́rà mi view ok ṣé àárín yẹn yé. bẹ́ẹ̀ ni bàbá. ok ok so kí n proceed. bẹ́ẹ̀ ni ó yẹ. ok ẹ ṣé bẹ́ẹ̀ ni sà. ẹ ṣé kí n proceed nísìnyí tí àárín ìtìlẹ̀ màá wá try láti okay good good good Okay, I think we are back. so mo lè continue bí In Nous if fi started one or two people you continue à by. so on fait one or two images based on board tí a bá ṣí jẹ́ ká make one or two images based on board tí a bá ṣí animation okay. this okay firstly màá ṣí ilé àjọ máa méjì image yìí jẹ́ kí gbogbo wa familiar pẹ̀lú bọ́ọ̀dì yẹn ká tó wá wọnú ẹ̀ ẹ máa wonder pé kí ni reason tó fi jẹ́ pé àwọn chipset yìí ni à ń lament lé lórí jù kò sí reason ju wípé kò sí reason ju wípé àwọn chipset yìí àwọn ni major determinant tó ń determine weather system máa ṣiṣẹ́ o àbí kò ní ṣiṣẹ́ every other chipset kò ṣiṣẹ́ ọkàn tán lílì ń ṣe ju wípé ah, kó support wọn kí wọ́n ṣiṣẹ́ lọ àwọn ló jẹ́ pé gbogbo attention wa ibẹ̀ ló ń wà bí àwọn kinní náà dẹ̀ ṣe ń ṣiṣẹ́ màá ṣàlàyé wọn lẹ́yọ kọ̀ọ̀kan firstly board eléyìí tá PCH technology ni so therefore ibi tó belong sí lélẹ̀ màá wá lébẹ̀ lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan bí báyìí sí i. acer board kan lélẹ̀ ń báyìí pca share lélẹ̀ ń báyìí and which other thing again this this show that thing bios okay bios and uh, bios if this is bios kò clear adam lè fẹ́ out if this is bios ó máa wà pẹ̀lú eléyìí so therefore níbí báyìí communication yẹn ó máa wá báyìí from processor to PCH from PCH to IO from IO to BIOS and from this àwọn méjì yìí náà wọ́n jọ máa wà papọ̀ so bí communication yẹn bó ṣe máa wá nìyẹn fi screenshot ilé ṣé ó yé báyìí. ṣé ó I'm following Mr. Ado. All right. So ìyẹn clear. Another kintu site tún ṣáìtì ẹyọ this is so tẹ́ bá body lay dead body body and SOC, lele system on chip Bios, lele and um, which other one the other one máa wà ní other side of the board. therefore níbí báyìí communication yẹn ó máa wá from ear to ear so from ear to ear bí communication yẹn ṣe máa bó ṣe máa wá nìyẹn so kí n screenshot eléyìí náà àfàyọkàn tó kulẹ̀. motherboard generation ṣe generation n fẹ́ believe pé àárín yẹn ti yé everybody kí wá ni reason tí a fi need àti understand generation board reason reason kí ni reason tá a fi ń comment lé lórí púpọ̀ kí ni reason tá a fi need àti understand generation board yẹn firstly generation board tí à ń deal pẹ̀lú zoom out camera mi firstly generation board tí à ń deal pẹ̀lú a need àti mọ̀ in the sense that èèyàn máa lè mọ̀ kí ni mò ń expect láti get ní inú motherboard tí mò ń troubleshoot yìí ìyẹn ni first thing tó fi ṣe kókó and secondly tí a fi need àti understand irú bọ́ọ̀dù wo ni mo dì um, tí a bá ń ṣiṣẹ́ olóríṣiríṣi tools tá a máa ń lò bíi DC supply oscilloscope uh, multimeter tó fẹ́ ṣe kójú multimeter àti DC supply ni so lórí àwọn gadget yẹn a máa ní expectation pé uh, kí ni a gbọ́dọ̀ get as per pé ok tẹ́lẹ̀ bá máa power o kí ni nǹkan tí máa get ní bíbá tí eléyìí bá máa display o kí ni value tí máa get lórí readings yìí òun ló fi jẹ́ pé ó ṣe kókó gan kí a understand kí ni èrò bọ́ọ̀dù wo là ń díò pẹ̀lú. ṣe rí tí a bá ń sọ̀rọ̀ motherboard generally máa fi one or two. Uh, scenario motherboard wọ̀nyí lọ sókè ok oní eh, ìmájà eh. eh, mi ti ẹ̀ bọ̀dù. ṣe rí gbogbo gbogbo nǹkan tí à ń sọ ń bíbáyìí first gen first generation tí mò ń sọ lélẹ̀ first generation rẹ̀ processor um, pca ṣe ẹ̀ yìí and other side of the board a máa ní um, BIOS àti what was it called BIOS àti IO IO lélẹ̀ yìí BIOS máa wà nítòsí ẹ̀ mo lè check bí báyìí uh, tí n bá súnmọ́ okay this is the BIOS BIOS máa wà níbí báyìí so kí lédè ta fi ń lament lórí àwọn chip yìí àwọn chip yìí gangan àwọn ni major àwọn ni major tí n ta fi ń pè ní laptop nígbà hmm, tí mute everybody sorry. àwọn gangan ló ń ṣiṣẹ́ ta fi ń pè ní laptop ṣe rí every other gadget to uh, every other component tó kù wọ́n ń ṣiṣẹ́ láti power àwọn àwọn chipset yìí ni for instance tí n bá ń sọ̀rọ̀ chipset this is very interesting tí n bá ń sọ̀rọ̀ chipset jẹ́ n ṣe schematic kan. tí n bá ń sọ̀rọ̀ chipset ó dàbí ìgbà tá a bá ń sọ̀rọ̀ building gẹ́gẹ́ bí mo ṣe sọ lòun náà individually bí building lòun náà so nínú building yẹn a máa ní oríṣiríṣi ilé kábà pé kábà pé PCH lélẹ̀ ń sìn yìí nínú PCH yìí a máa ní um, okay then draw one or two line a máa ní oríṣiríṣi block nínú ibi nígbà tá a bá ń sọ̀rọ̀ estate ni a máa ní oríṣiríṣi ilé ṣé wàá rí oríṣiríṣi ilé yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan tó ń ràn ní gbogbo wọn bí gbogbo wọn ṣe wà ń bíbà yìí ló fi jẹ́ pé à ń sọ̀rọ̀ ń pa wọn màá ṣàlàyé bí àwọn tó kù ṣe jẹ́ subordinate fún wọn lásán ṣe rí ní ibíbà yìí nsìn yìí a ti mọ̀ pé ó ní block bíi mélòó at least this is one two three four four by one two three four four by four that is sixteen for example ó máa ń jù bẹ́ẹ̀ lọ kábàpé pch lélẹ̀ for example ní block a ń bì báyìí ó lè jẹ́ pé five volts ní ìbàyí fi ń power block b ó lè máa power pẹ̀lú three volts block c ó lè máa power pẹ̀lú one point zero five block d ó lè máa power pẹ̀lú bóyá bíi three volts again tó jẹ́ bóyá bíi different rail but three volts ló ń power òun náà another block e òun lè máa power pẹ̀lú bóyá bíi. 1.8 volts on and on and on and on and on and on tó fi lọ fún orí àwọn tó kù nǹkan tá a wá ń tà àti ṣàlàyé ń bìbá yóò ju wípé àwọn tó kù tí wọ́n ń support ẹ̀ tó jẹ́ every other component yẹn àwọn ń generate power tó máa lọ tó máa lọ tó máa lọ ṣiṣẹ́ fún section yìí ni so òun ló fi jẹ́ pé tá bá ń ṣiṣẹ́ lórí motherboard àwọn eléyìí la máa ń trace with the belief pé tí àwọn ilé ìbá ti present automatically ó máa lọ ṣe iṣẹ́ tí a fẹ́ kó ṣe by pé kó power àwọn section yẹn so ó wà highly important kí a check condition yìí so tá a bá sọ̀rọ̀ nísìnyí pé bọ́ọ̀dù òṣìṣẹ́ ìpele méjì ló kú sí firstly ìpele kìíní òun ni iná tó fẹ́ power àwọn eléyìí firstly ìpele kìíní tá à ń sọ iná tó fẹ́ power àwọn ship àwọn um, àwọn blocks tó wà ní inú ẹ̀ màá ṣe example block kan fún yín sí àwọn block tó wà ní inú ẹ̀ tí a bá gbà pé five volt lè yíba ìfi ń ṣiṣẹ́ tó need tí a bá jẹ́ mọ̀ pé òkè yíba ẹni five volt yìí ti ń jáde ibi tọrọ voltage ta máa ń trace voltage ti wà important nìyẹn o tí is ta bá ní pé section yóò wá ṣiṣẹ́ is either kó jẹ́ pé five volt yìí miss tàbí kó jẹ́ wípé block yìí fúnra rẹ̀ ó ti condemn tó bá yẹ ti condemn automatically ro block yìí ti condemn tàbí kó jẹ́ pé block yìí ó ti condemn torí àkì ń tún pc ṣe eléyìí náà ta ní one point eight ń ṣiṣẹ́ ló fi ń power is either kí block yìí kó ní issue tàbí ibi tó ti ń rí sọ́ọ̀sì yìí kóun náà ní issue kí wá ní àwọn nǹkan tí àwa ń tún ṣe as engineer àwọn subordinate yìí àwọn tí à ń tún ṣe àwọn rèé so àwọn ti ta tó wá ń pàwẹ̀ àfi tí èèyàn bá dẹ̀ rẹ̀dí àti change àwọn chipset yìí tí wọ́n bá ní issue lóko so tá a bá ń sọ̀rọ̀ chipset generally bí wọ́n ṣe wà nìyẹn so kí n wá sí one or two schematic kí n fi tún kín information tí mo pass lẹ́yìn. okay good. okay. schematic kan lélẹ́yìn sìn máa lọ sí inú máa lọ sí a ṣe nípa schematic one of those one of those class náà la máa fix ẹ̀ sí ìbá yìí sìn yìí tẹ́ bá wo bọ́ọ̀dì for instance bá ń bọ́ọ̀dì wá fún mi láì fi processor sí mi mọ processor tó ń lò first generation ló ń lò torí this is R&D CPU tó ń lò first generation ni PCH tó dẹ̀ ń lò òun lélẹ̀ so tẹ́ bá wo CPU yìí sìn yìí firstly wọ́n sọ fún wa pé níbí báyìí CPU yìí wọ́n ti fi page yìí àwọn page yìí lọ́ fi ṣàlàyé CPU kí n zoom out kó lè clear better lọ́ fi ṣàlàyé gbogbo blọ́ọ̀kì ẹ̀ gbogbo náà tó ń wọnú block. ẹ̀ ok jẹ́ kí n jẹ́ kí n ṣí schematic mi tí ó ní àlàyé yẹn better. ṣó ń yé kíyàn kan àbí méjì dáhùn. bẹ́ẹ̀ ni ọ̀gá mi sà ó ń yé o à ń fọkàn bá lọ. ó yé mi sà ó ń yé. everybody mute. níbí báyìí tẹ bá wò communication tá a ti ṣàlàyé tẹ́lẹ̀ òun náà rèé this is the processor tó jẹ́ dual core first generation tá ṣàlàyé and this is the GMCH òun lọ́kọ sí ibà this is the GMCH and ICH a máa padà a máa farabalẹ̀ ṣàlàyé schematic mi fẹ́ máa ṣàlàyé kí ni ìtumọ̀ one um, um, hundred and thirty kìíní company tó ní BGA ball grid array gbogbo yẹn bá ti fẹ́ ṣe schematic in one of these classes náà la máa ti ṣe but mi kàn ń try àti site example class tí mo take nísinsìnyí so níbí báyìí tẹ́ bá wo nǹkan tí mò ń ṣàlàyé lẹ́ẹ̀kan mo lọ́ máa ń lóríṣiríṣi block ló gbé mi wá síbí wọ́n sọ fún mi báyìí sí pé nínú schematic yìí o tí n bá lọ sí page seven tí n bá lọ sí processor lọ fi àwọn pages of fi ṣàlàyé um, processor ju page seven page eight page nine fún um, what's it called gmch wọ́n lo page ten page eleven twelve thirteen fourteen and fifteen òun ló fi ṣàlàyé òun another one again wọ́n lo ní gmch ń tiẹ̀ ní ich ń tiẹ̀ wọ́n lò page twenty-two page twenty-three page twenty-four and page twenty-five. ọmọ wọ́n lo page twenty-two twenty twenty-four and twenty-five láti fi ṣàlàyé ICH ní ìsìn tẹ́ bá wo gẹ́gẹ́ bí nǹkan tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan firstly ara àwọn voltage tí ó power block kan nínú ICH òun lélẹ̀ five volt always another voltage to two power ẹ̀ náà lélẹ̀ five volt five volt ní méjèèjì tẹ́ bá check value but wọ́n yàtọ̀ síra wọn mm-hmm. time táwọn méjèèjì máa wá yàtọ̀ but ọdún náà tẹ́ bá fi meter check five five lè máa báyìí but tábà ti débìnrin àwọn máa ṣàlàyé another voltage lélẹ̀ voltage tó ń bọ̀ láti inú CMOS lélẹ̀ yìí ó níbi tóun náà lọ power nù another three volt rèé ń bíbà yìí yíbà iná another three point three volt náà ni yíbà iná another one point five volt ni another one point zero five volt lélẹ̀ gbogbo wọn ń bo lọ́wọ́ wọn wá wọnú CPU so wọn gbọ́n pé kinní kan generate náà kinní kan ibi tí gbogbo wọn ń bọ̀ lélẹ́yìí so nísìn ká wá lọ sí ibi tí wọ́n ti lo àwọn voltage gẹ́gẹ́ bọ́ ṣe ṣàlàyé ní ìbàyí n fẹ́ ṣàlàyé block yìí máa lọ sí page twenty two láì waste time page twenty two page twenty two page twenty two làwà yìí ok òun lọ́kọ sí ìbàyí ICH òun lélẹ́yìí so nínú ICH yẹn nínú àwọn block tó ní PCI block ẹ̀ lélẹ̀ so gbogbo pin tó fi ṣe PCI block yẹn òun lélẹ̀ kilo B D11 C8 D9 tá a bá BGA chip tá a bá BGA chip àwọn máa ń ní wọ́n máa ń ní kábà pé um, component lélẹ̀ tá a ní BGA chip ball grid array wọ́n máa ń to wọ́n máa ń to Ah, jẹ́ ń ṣe pẹ́ẹ̀nì kó tóbi bẹ́tà wọ́n máa ń to pin tiwọn sí abẹ́ ẹ̀ ní ká gbà pé pin kò ní jẹ́ normal IC tí pin máa wà lẹ́gbẹ̀gbẹ̀ nǹkan tó bí àwọn alphabet àti nọ́mbà tí wọ́n papọ̀ ni mọ̀ntrà àti ṣàlàyé ń báyìí o torí BGA ship làwọn eléyìí okay this is another one another one. jẹ́ ń fi mọ níbí báyìí ok so tó bá ń sọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ d eleven ó ní bí wọ́n ṣe numbering system tó fi number ẹ̀ ni like pin tó jẹ́ náà kí tó bá ń sọ̀rọ̀ normal ìsinsìnyí òun máa ní ẹsẹ̀ tiẹ̀ báyìí ó máa ka ní ẹsẹ̀ bíi kábàkì mẹ́ta three by three lélẹ́yìí gbogbo eléyìí máa jẹ́ twelve àbí ya twelve náà ló máa jẹ́ three by three tá a fẹ́ ka ilé o simple one two three four five and co but eléyìí tiẹ̀ tá a bá fẹ́ kà wọ́n máa label ẹ̀ ní roll and column tó gbà pé bóyá bíi this is roll one then that pen yí padà <coughs> alhamdulilayi this is roll one yeah, this is roll, <laughs> roll three roll four roll five this is a b c d e f g so tó bá lébẹ̀ pé bóyá a fẹ́ mú um, a a three àbí ká fẹ́ mú d three ṣe rí ibi tí three yìí line three yìí àti d yìí tó ti intersect òun ló ń pè ní then lo kọ́lọ̀ mi torí kọ́lọ̀ méjèèjì yẹn àárín tí wọ́n ti jẹ́ ń lo jẹ́njẹ́ kó tíìkì sí àárín tí d àti 3 tí wọ́n ti intersect òun ló ń pè ní d3 so yìí báyìí òun ló ń pè ní d3 the same thing lọ fún àwọn tó kù òun ló bí d11 c eight d nine e twelve. bó ṣe lébẹ àwọn ilé abẹ́ ni pin ni wọ́n wà so nǹkan tó mú in a nutshell nǹkan tó gbé wa dé yóò ju pé PCI block òun leléyìí another block tó tún wà ń bẹ̀ tá a tún wò sìn yóò ju uh, interrupt um, i stroke f yìí mi ò rántí bóyá input something mi ò rántí ó dà pé kíní kan interface mi ò rántí mi ìrántí yìí báyìí dáadáa but the point is block kan lélẹ̀ ní inú ẹ̀ tá bá tún lọ sí ibòmíì náà ní àkọ́kọ́ sísan pé page mẹ́ta tó fi ṣàlàyé ẹ̀ ní this is another one yìí báyìí tiẹ̀ pọ̀ dáadáa tó fi àwọn block ẹ̀ ní àwọn block ẹ̀ ní so òun lélẹ̀ RTC block kan lélẹ̀ LPC kan lélẹ̀ communication láàrin PCH àti IO LAN block ẹ̀ lélẹ̀ block yìí ló fi ń control bóyá LAN ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́ CPU block ẹ̀ lélẹ̀ òun náà ní internal CPU nínú so CPU block ẹ̀ lélẹ̀ yìí line yìí ló fi ń control bóyá bíi HDA bóyá bíi uh, um, communication láàrin bíi peripheral device which other one again SATA another peripheral device eléyìí bóyá bíi um, bíi hard drive communication um, block tó fi ń tó fi ń communicate pẹ̀lú ẹ̀rí so nǹkan tá à ń tra àti sọ mi báyìí ò ju wípé PCH àwọn chipset yẹn wọ́n ní oríṣiríṣi block tó jẹ́ pé oríṣiríṣi iná ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ń pàwà wọn òun ló fi jẹ́ pé a need àti understand wọn tá bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ǹsìn voltage là ń trace lóòótọ́ o but ibi tí voltage yẹn ń lọ ló ń jẹ́ kí a máa trace voltage ṣóyé. So, yeah. see. ṣóyé. fẹ́ràn ọ̀gá mi máa fọkàn bá lọ èmi fọkàn bá ok ok ok èèyàn kan náà ti tó fún kan gbọ́. à ń tẹ̀lé ọmọ mr nadeo. kí in case tí ẹ bá ti lose connection mo yẹn máa ń fẹ́ confam. à ń tẹ̀lé yín àwa náà ń tẹ̀lé yín o. a <laughs> ah, sun mr ado orun wẹ̀. kò sí wàhálà kò sí wàhálà so níbi tí mo bá dé yìí mo bí lè kọ́kọ́ ṣàlàyé generation kan bí the next thing is kí next topic tá but for this level ibo ni wà ń bẹ̀ tí yóò yé èèyàn mi báyìí kí n lè fi duration kékeré tó kù kí n fi ṣàlàyé wà ń bẹ tí ó yé èèyàn kí a lè fi duration ìkiri tó péye ṣàlàyé ta ló nawọ́ yìí. ọ̀gá mi sà. yes sà. mo nawọ́. ok ń gbọ́. àwọn blọọkù a b a one a three ṣé a ní nǹkan kan tí tó kàn wá ń bẹ lórí bọ́ọ̀ tá a fẹ́ wá ta fẹ́ tún ṣe ń bẹ̀. àbí kí ni tó lè gbèrò pé tí wọ́n fi débi báyìí. nǹkan tí a ṣe ṣóyé ok ṣé ó dàbí question tó béèrè pé kí ló kí ló sún wa lé ìdí àwọn um, sorry àwọn a one a two bla bla bla nǹkan tó sún wa dé ìgbà yóò ju wípé à ń try láti ṣàlàyé wípé àwọn àwọn chipset yìí kí ló tó fi jẹ́ pé àwọn là ń tẹnu mọ́ jù chipset yẹn bó ṣe kéré tó yẹn wọ́n ní iṣẹ́ tó pọ̀ gan tí wọ́n ń ṣe so báwo ló ṣe wá sí pé wọ́n ní iṣẹ́ tó pọ̀ gan tó ń ṣe wọ́n ní oríṣiríṣi pain tó ń control oríṣiríṣi iṣẹ́ èèyàn ní ìsìn kápẹ́ àti ṣàlàyé ìbàyí bẹ́tà láti bẹ̀rẹ̀ ni èèyàn máa wọ́ndà pé báwo ni six hundred and seventy six pin ṣe wà láàrin kọ́mpónẹ́ǹtì kékeré yìí but téèyàn bá rí lè yọ tí a bá wo abẹ́ bí wọ́n ṣe to àwọn pin yẹn òun là ń try àti ṣàlàyé sọ̀rọ̀ mi yé. àbáyọ bò ní hello. mo kó represent hello. bí wọ́n ṣe to àwọn pins yẹn ni à ń try láti ṣàlàyé eh. tí àwọn voltage wa bá jáde ìbò ló ń lọ even though tí a bá ní access sí ibẹ̀ kò possible ká yẹ̀wò torí abẹ́ ló wà lórí board but ibi tí ó ti ń bọ̀ tó jẹ́ ibi tí voltage yẹn ti jáde tó fi lọ bá ó possible ká confam pé ṣé iná débẹ̀ àbí kò débẹ̀ ṣé àlàyé mi yé. ó yé báyọ̀ ọ̀gá ó yé mi ó ti yé mi báyọ̀. ó yé wa ó yé wa ń fọ́ nípa yẹn sà. hello. any other question. mo ní ẹkún ní ẹkún ní àgbo ní ẹkún hello. yes sir. hello. Yeah. kwẹ́ńtẹ́ mi fẹ́ bèè níbi orí hello. mo ń gbọ́ mo ń gbọ́. hello ọ̀gá mi. mo ń gbọ́ mo ń gbọ́. hello. nẹ́tíwọ́ọ̀kì yóò dáa ní. mo ń gbọ́. wẹ́ẹ́dẹ̀ fẹ́ bèrè nípa orí fiji yẹn because mi because mi attend the class ní the other time yẹn ti fiji tí a ṣe yẹn ṣé a tún lè ní eh, fiji yẹn tó bá yẹ kó bá ń gbọ̀n níbi ojú display ṣé fíjì ẹ̀ náà ló lo ilé fún. tí ó bá ń ṣe kí ni. tó bá ń gbọ̀n tí ó máa ṣe dàbí OSBC tí nẹ́tíwọ́ọ̀kì ò clear dáadáa. ẹ ẹ tó bá ń gbọ̀n mo ń gbọ́ ṣé kìnìún VGA VGA ọ̀bọ̀dọ̀ náà lè fà tó most of the time pé VGA problem VGA problem kìnìún náà lè fà. tá a bá ń sọ̀rọ̀ motherboard kò síbi tí fault ò ti lè wá but mostly táwọn engineer bá ń sọ pé ó ní VGA Fort. ẹ̀kọ́ tó ń try àti refer sí ni pé ó máa ń ní kinní kan tó ń pè ní graphics chip that is yàtọ̀ sí GMCH chip tí wọ́n design fún láti handle display lọ́tọ̀ ó máa ń ní ram tiẹ̀ lọ́tọ̀ chip yẹn náà kò ń pẹ́ weak so yàtọ̀ sí ìyẹn VGA chip yẹn kò ń pẹ́ weak so ten mostly táwọn engineer bá ń sọ pé ẹ ó ní BGA fault chip yẹn ló ń rí fásì pé chip yẹn ò dá mọ́ tó bá yìí tiẹ̀ díẹ̀ á ṣiṣẹ́ fúngbà díẹ̀ tó so ìyẹn ò necessarily mean pé. oye oye oye sa. ìyẹn ò necessarily mean pé torí ó ń gbọ̀n káwá sáré conclude pé BGA ship yẹn ló ní fault kò ń rí bẹ́ẹ̀ èèyàn máa ń trace fort ni kí la lè fi conclude pe. BGA ni a lè ó ní àwọn nǹkan tá a máa check kéèyàn tó lè confirm pé ok o BGA ni ṣóyé. oye sa. any other question. Any other question? Euh, hein. Ogana, hello. Yeah? Where's Zaza? Okay. Who mini BGA? BGA. BGA. Yes, sir. Okay. Ball grid array. Nǹkan tó fi ń pè ní bọ́ọ̀lù ojú wípé téèyàn bá yọ téèyàn bá lè lọ ṣe practical tó bá mú scrapboard ẹ̀ kan kó lọ yọ. Téèyàn bá yọ èèyàn máa rí àwọn bíi bọ́ọ̀ kékeré kan báyìí nínú ẹ̀. Àwọn ló fi ń pè ní ball grid array. Okay. Which other question? you are welcome talk. Ayọ̀mídé. ah ọ̀gá. hello yeah. hello mr adam. Yeah. pga if tẹ́sán ẹ̀ like ṣé ó ṣe. ta ló sọ̀rọ̀ ẹ̀ hello mr adam alo sùn. okay má ló ti ẹni yìí mike ẹni yìí disturb. hello Nado. ìyá ìyá mo ń gbọ́. ìyá ẹni tó béèrè ń pa full name of Fiji yẹn mo fẹ́ try láti mọ̀ pé ṣé Fiji yẹn ṣó ní full name méjì ni. no VGA wà BGA wà àwọn èèyàn máa àwọn engineer máa ń gbé pọ̀ ni. ṣé VGA ló béèrè ni àbí. ẹni tó béèrè question VGA ló ń rí fásitì first question pga ló ń rí fásì pga ló ń rí fásì. ok ok ẹ tó wá rí fásì yẹn tẹ́ fi dá lọ́rùn pé ní mo pé pga tó rí tó rí fásì yẹn dá visual graphic display. ya yeah, video graphic array. This, ok. tó yé. ok àgbọ̀yé. Yeah. tó máa fi di next class tá ti bẹ̀rẹ̀ sí ní troubleshoot ó máa ó máa yé bẹ́tà akọ nígbà tí understand ni so tí bá ti ń dárúkọ bóyá bíi PCH ẹ lè pé nǹkan kan náà ni pẹ̀lú ICH kọ́ ẹ pé òun wà more upgraded ju ICH uh, lọ ni. which other one again. ẹni tó sọ̀rọ̀ nípa VGA sìn. yeah. VGA mini èyí táwọn sọ yàtọ̀ sí ti component orí bọ́ọ̀dù. ẹ́ eh? GA táwọn divine fún mi sìn ó yàtọ̀ sí ti component orí board. mo ń gbọ́ ẹ bóyá bóyá kẹ divine ẹ. èyí lẹ́yìn sọ ló correct. correct. èwo lẹ́yìn sọ èwo ah, làwọn sọ. Eh, ti ti visual graphics adapter ó yàtọ̀ sí ti torí board component orí board kọ́mọ́ mix ẹ̀ up. ok ok eh, ok ok component motherboard ilé ìta wa ń sọ o. ẹ eh, sure sure. ok ok ok ẹ ṣé ẹ ṣé Mr Man fún àkíyèsí. ẹ ṣe mr ọgbẹ. ok so um, màá màá reason next topic tí màá mú fún yín torí topic yẹn máa wà sequential ká tó wọnú motherboard so by the time tí máa ń sọ̀rọ̀ tá a fi wọnú voltage yìí àlùmọ́ máa dárúkọ àwọn chipset yìí mọ́ bọ̀wá ti máa mọ ibi tí wọ́n ń lọ so a máa mú ní one after the other ni tó bá ti dé àwọn set àwọn time kan ẹ máa ní láti lọlé pẹ̀lú one or two board ẹni tó bá ní board kó kọ̀ máa confirm one or two things tí n bá ń sọ. èmi tiẹ̀ mú bọ́ọ̀dù wa lé nàdó. ok ok tàyẹn tá bá ti dórí circuit tá bá ti dórí mítà irú bọ́ọ̀dù tẹ mú dání sìn yìí irú bọ́ọ̀dù wo ni ṣé pch ló ń lò àbí ich àbí soc. ich ló ń lò. ich ló ń lò bẹ́tà ẹ ti ń rí yàtọ̀ bọ́ọ̀dù síra wọ́n sìn sure sure sure sure wọn máa dá lórúkọ mọ ṣàpọn tó bá ti ń ṣe repair at least wọn á mọ pé ilé ní ká select ṣóyé. Mm. àgbọ̀yé. Mm, kò sí wàhálà so from here <laughs> ọmọ mi pe nado yóò bó tilẹ̀kùn ní hostel yẹ kí n wà ok so mo fẹ́ bìlì pé àti round off àbí tí ó bá sí question kan mọ́ ó yẹ kí n sọ̀rọ̀ bios ni bọ̀ mi fẹ́ kí kíláàsì yẹn ju one hour lọ mọ̀ ṣe dárúkọ bios tí n bá ní kí n treat bios ó máa pọ̀ díẹ̀ jẹ́ tí n bá ti treat topic tí ó pọ̀ máa sáré highlight bios náà mọ́. ẹ jọ next time tẹ bá máa ṣe meeting òkúta sọ̀rọ̀ nípa bios nìkan. mo ń gbọ́. hello mr hello mr hado. èèyàn kan sọ̀rọ̀ next time tẹ bá máa ṣe meeting as in tutorial yẹn ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí bios yẹn better ok ok no no má dẹnu lé báyọsì ó yẹ ká sọ̀rọ̀ báyọsì díẹ̀ gbogbo ẹ̀ náà introduction ló máa bí introduction ló ṣe máa rí but tí má dẹnu lé báyọsì ń bí báyìí ó máa gba time díẹ̀ ok sir ok net tí yóò fẹ̀ jù màá wá fi báyọsì wọnú hmm. torí báyọsì yẹn màá fẹ́ mu pẹ̀lú example iṣẹ́ báyọsì gùn gan ó gùn gan àwọn kan jókòó ti báyọsì hmm. lọ́tọ̀ tó yẹ kí báyọsì nìkan máa hmm. lè fún àwọn ṣe. ok ẹ lọ́mọ sàn àdó ẹ ṣe sàn ẹ lọ́mọ sàn àdó mo ń gbọ́ yín. alosh ló ń sọ̀rọ̀. ok ah, mr alosh. ìyá ẹjọ mọ ọsáàfù kankan ni ọtí gbogbo ilé ọba bínú. ok. ẹjọ dákun mo fẹ́ rọ gbogbo ilé pé mo kàn fẹ́ béèrè ní on behalf wípé ẹjọ sí àǹfààní wà láti jẹ pé kí meeting tá à ń ṣe kó ju bẹ́ẹ̀ bí one hour two hours lọ because ṣé wọn pé iṣẹ́ téèyàn bá ń ṣe so fún wọn ní ẹ̀ńtọ́ni káyọjà kì í ṣe fáǹfààní ẹnìkan fún gbogbo wa náà ni so bóyá nǹkan tá a lè ṣe wà àbí something like that bóyá yìí náà dẹ̀ máa bá a try láti ọ̀gig ẹ pé meeting yẹn tá a fi lè hold bóyá bíi two hours mo kàn observe ni o torí mo really enjoy platform yìí gan because it's our job so i need láti learn more because kò ó really lè rí ẹ nínú gbogbo tí ń ṣe kínní àbẹ understand dáa pé bóyá irú platform ti wà bóyá bí bóyá bí five years ago ni mo believe pé ní our job kódà àwa so more improve more than that so ẹ má bínú gbogbo ilé ẹjọ́ ń tọrọ lọ mo kàn observe mi o ẹjọ́ kí lè bá rí sẹ́sì. ẹni tó ń ju ọkìnrin yẹn kó jọ kó stop bóyá ń du ẹ̀ mọ́ ń parí ọ́dẹ̀ tó ń ju ọ so um, ọ̀rọ̀ tí àlóṣì sọ bóyá máa discuss yẹn better ní group àbí kílẹ̀ fíìmù. hello. final final final talk ló fẹ́ gbọ́ yìí o mo ń gbọ́. hello kabi. ya mo ń gbọ́ mo ń gbọ́. hello. network ẹni yóò dá kẹ́lò ó ti kú. ìfẹ́ ló sọ ọ́ adìkìrọ̀ divine ló sọ láti kírun. ok divine láti kírun. jẹ̀bú náà wà ní. hello. Yeah. divine ló sọ láti kírun. ok mo ń gbọ́. hello. ah màá nígbà tí mi ò ti. ṣé ní ọ̀tọ̀ tó ti pẹ̀lú pé kẹrọ ayé. ẹ jọ ẹ bá ẹ ẹ ẹ jọ ẹ jọ láti ṣáìmù. ẹ jẹ́ ká ta rọ́bà náà ká lọ sùn. ẹ jẹ́ ká round off so. I continue yòókù ní group chat and again a ma next class ma continue same time Lola. Okay, sir. Wọ́n tí ní aṣá àdúrà, wọ́n tí ní aṣá àdúrà. Wọ́n tí ní aṣá àdúrà ọ̀gá apá. <laughs> Okay, wọ́n mọ̀ kàn fẹ́ sọ náà ju pé bàjẹ́ ìjọba máa fi di ọ̀la, wọ́n máa fi ṣe bí class méjì sí ẹ̀ lè relate gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn. Kò jù bẹ́ẹ̀ lọ. Fọ̀nàdó ẹ sọ̀rọ̀ pẹ̀lú ntí ẹ sọ̀rọ̀ pẹ̀lú ntí tí mo sọ̀rọ̀ sí kò sí sí ìpín. Owó tó Fọ̀nàdó bá dùn yọ̀ lọ. Ní gúrúùpù. Allahumma rabbana atina fid dunya hasana. Àmín. Hasana wa qina adhaban nar. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم